ìyẹn ń pariwo ẹ má pa mí sínú ilé òní ọlọ́run ló sọ pé ẹ lù wọ́n bí wọn bá ti gbọ́ràn nígbà tí àfa sọ pé ọlọ́run gan ló ní káwọn lù wọ́n ní àwọn kọ́kọ́ súra kì pé à sẹ́yìn pẹ́lú ọ̀rọ̀ bá ní kí kẹ́ ẹ lù wọ́n àjẹpẹ́ mọ́ lù ń náà o àmọ́ ẹni tó ń lù ti ń pariwo pé ẹ gbà mí mọ́ lù tẹ́mi rí ó fi bọ́ o àti pọ́pọ́lọ́ ní kò lù wọ́n o àwọn mọ̀jẹ̀kẹ́mi ò gbọ́ ọ tẹ́mi bá gbọ́ ọlọ́run ló ní kò lù wọ́n ò ní dé kóòtù o ìdájọ́ kó o pààyàn o ní wọ́n gbélé ọ lórí o so lẹ́tà ó fi arábìnrin sílẹ̀ so lẹ́yìn ọ̀kan náà àwọn tó wá dá sọ̀rọ̀ wa ní ẹ̀gbọ́n náà ọlọ́run ló ní kó o lù wọ́n tí wọ́n bá ti gbọ́ òní ṣé lóòótọ́ lọ́lọ́run sọ bẹ́ẹ̀ ní Qur'an ṣé lóòótọ́ lọ́lọ́run sọ pé ẹ lu ẹ lù wọ́n ẹ lu àwọn obìnrin bí wọn ò bá ti gbọ́ náà ṣé lóòótọ́ ni Allah sọ bẹ́ẹ̀ nínú alukur'an alápọ̀nlé ìbéèrè lòjúbà náà lọ. ẹ já wa lọ sínú alukur'an láti dáhùn ìbéèrè yẹn ìbéèrè tó simple ni insha allah súra ànisáàù ànisáàù àyà thirty four quran four àyà thirty four ibẹ̀ ni gbólóhùn ẹlù wọ́n ẹlù wọ́n ibẹ̀ ló ti jáde ẹ jẹ́ ká wá ẹ jẹ́ kí a ka àyà náà Allah subhanahu wa ta'ala ó sọ pé àrùjálù kọ̀wàmúna alàmìsà àwọn ọkùnrin ni òpó múléró fún àwọn obìnrin àrùjálù na alàmìsà àwọn ọkùnrin ni òpó múléró fún àwọn obìnrin ìyẹn ni pé àwọn ọkùnrin aláwo fi wá ṣe aláṣẹ wọn olórí wọn olùdarí wọn alámòjútó wọn ipò tí àwọn ọkùnrin wà sí àwọn obìnrin ó ní ipò kọ̀wáàmù ẹni tó lè mú nǹkan dúró obìnrin ò lè dá dúró. ok obìnrin kò lè dá dúró àfi kí ọkùnrin kan wà pẹ̀lú ẹ̀ tí ó mú dúró ni wọ́n fi ń pè wá ní kọ̀wáàmù àwa ni òpó mú lérò tí a pé ilé tabakọ́lé ó ní òpó bí ní òpó kò sí ilé náà ni ayé rẹ̀ ó bàjẹ́ tí kò bá sí ọkùnrin kan tí ń darí ẹ̀ tí ń pa láṣẹ tó ń mójútó so ẹja tẹ̀wájú. bima fadola Allahu ba'dahum ala ba'din. Allah subhanahu wa ta'ala ó ní mo ṣe ẹ̀yin ọkùnrin ní òpómúléró fún àwọn obìnrin aláṣẹ alámòjútó olùdarí aláàbò fún àwọn obìnrin nítorí kíni bima faddala Allahu ba'dahum ala ba'din ní àkọ́kọ́ náà nítorí àjùlọ ọlá tí Allah máa ń ṣe fún apá kan lórí apá kan ìyẹn ni pé ipò òpómúléró tọkùnrin wà lórí obìnrin aláwọ̀ ló ṣe bẹ́ẹ̀ ó fi sọlá fún àwa ni torí pé kì í ṣe gbogbo ọkùnrin ló qualify fúnpò yẹn kì í ṣe gbogbo ọkùnrin ló ṣe gbádùn kì í ṣe gbogbo ọkùnrin ló ṣe ṣe kíni ló ṣe gbádùn. dìdìrín ọkùnrin ń bẹ afọ́fun pé mu ọkùnrin ń bẹ ọ̀dẹ ọkùnrin ń bẹ but generally ní àtakọ̀ láì wo tàwọn dìdìrín ọkùnrin láì wo àwọn ọ̀dẹ ọkùnrin láì wo àwọn sùn ẹgbẹ́ ọkùnrin generally ọkùnrin ni òpó mú fún obìnrin ọlọ́wọ̀n ọba ló. Lo gbé àjùlọ yẹn fún igun male igun ọkùnrin lórí kíni lórí igun àwọn obìnrin ìdí àkọ́kọ́ nìyẹn o pé naturally àwa ni mainstay yín àwa ni a àwa ni supporter yín àwa ni controller yín àwa ni administrétọ̀ yín gbogbo ọkọ̀ tó bá ti ń túmọ̀ sí wípé ọkùnrin ni ó máa darí obìnrin gbogbo ọkọ̀ ohun tó mọ̀ ìbá pé ẹgbẹ̀rún gbogbo ẹ̀ ló ti wẹ́kọ̀ ọkùnrin. ọlọ́run fẹ́ bẹ́ẹ̀ ní o ọlọ́run ti fẹ́ nù bí Allah subhanahu wa ta'ala bó ṣe fẹ́ bẹ́ẹ̀ nìyẹn bó ṣe fẹ́ bẹ́ẹ̀ nìyẹn ìyẹn jẹ́ ìdí àkọ́kọ́ tó bá fẹ́ béèrè pé why tí ọlọ́run bá fi sọ pé ọkùnrin ni kó máa jẹ́ alámòójútó olóòtú olùdarí aláṣẹ fún obìnrin a sọ pé aláwo máa ń gbé ọlá fún un tó bá wù lórí apá kan fún apá kan lórí apá kan ìwà wò ní ìsìn kó lè mọ̀ pé kò wà negotiable mọ́ṣáláṣí pọ̀ láyé mọ́ṣáláṣí kí ni ọ̀pọ̀ ní ayé ibi tí mo ti ń sọ̀rọ̀ yìí mọ́ṣáláṣí kan ni bẹ́ẹ̀ wọn náà wà ní mọ́ṣáláṣí kan tó ti ń gbọ́ mi but mọ́ṣáláṣí ti ń bẹ ní nàìjíríà ó lé one million tabaka ní one two three four five six tábà tún lọ sí ghana tábà lọ kamẹrúùnù tá a bá lọ Tógò tá a lọ Benin ok táwa tó wá jáde sí gbogbo àgbáńlá ayé ọlọ́run ọba wa mọ̀ọ́mọ̀ gbé ọlá fún mọ́ṣáláṣí Kàábà àti mọ́ṣáláṣí ànábì ní Mọ̀dínà àti mọ́ṣáláṣí Kúdùsù táwọn Ísírẹ́lì ti ń pa àwọn mùsùlùmí lọ́wọ́lọ́wọ́ báyìí aláwọ̀ wa mọ̀ọ́mọ̀ gbé ọlá fáwọn mẹ́tẹ̀ẹ̀ta lórí gbogbo mọ́ṣáláṣí yòókù gbogbo mọ́sáàsì yòókù wọn bá dẹkọrétì ẹ̀ kí akọ̀díṣẹ́ wà ń bẹ̀ kí rọ́ọ̀gì wà ń bẹ̀ kí iná wà ń bẹ̀ kí síkírìtì wà ń bẹ̀ kí sísí ẹ̀ sísí ẹ̀ cctv kámẹ́rà kó wà ń bẹ̀ kí gbogbo nǹkan wà ń bẹ̀ kò lọ́lá tó àwọn mọ́sáàsì mẹ́tẹ̀ẹ̀ta wọn. sòtọ́lọ́ ń bá sọ pé ń gbọ́lá fún nǹkan lórí nǹkan míì kì í ṣe tagbára rẹ̀ àjùlọ tọ́lọ ń gbé fún ni kò ṣeé fowó rà ọgbọ́n tí wọ́n ní bíbí ire kò ṣeé fowó rà bẹ́ẹ̀ náà ni ọlá yìí kò ṣeé fowó rà ọlọ́run máa gbé fún wa ni permanently ó tún wá nídìí kejì tí Allah subhanahu wa ta'ala tó tún mention pé òun tún fi gbọ́lá fún wa lórí wọn sọ̀rọ̀ pé ò lè blame ọlọ́nkọ́lọ́nkọ́lá fún ẹ̀dá kan lórí ẹ̀dá kan ìwà wo ní ìsìn ọlọ́run gbé ọlá fún ọmọ ádámà lórí àwọn ẹranko so o lè blame ọlọ́run pé ọlọ́run o ti agbọ́lá fún àwọn o ti agbọ́lá fáwa lórí ẹranko ẹranko ló yẹ kó máa mú wa jẹ bọ́lá bá gbọ́lá fún ẹranko lórí èèyàn ẹranko ló kù tí ó mọ̀ sí kí ni <laughs> ẹranko ló kù tí ó mọ̀ sí ìjọba nìyẹn àwa ni ẹranko ọmọ fi sínú kéèjì. so orí pé ọ́fíìsì wa bọ́lọ́wọ́n ọba àlekíọ́lá bó ṣe gbọ́lá fún ọmọ ènìyàn lórí ẹranko ṣe gbó fíìsì wa bẹ́ẹ̀ náà ló ṣe fíìsì ọkùnrin tọ́lọ̀ ń gbọ́lá fún lórí àwọn obìnrin. ìdí kejì wádìí máa àǹfààkù min àmúwáàlìhìn ọlọ́run tó gbọ́lá fún wa lórí àwọn obìnrin nípasẹ̀ ohun tá a máa ná nínú dúkìá wa lé wọn lórí àṣé kí ọkùnrin kó máa náwó lórí obìnrin àṣé nínú tọ́lọ̀ fi gbọ́lá fún àwọn ọkùnrin lórí wọn ni tàbá rí ọkùnrin kan tó wá ya kántáfíìtì tó ya ahun tó ní ọ̀kánjúwà kì í sọkùnrin dáadáa nù ìyẹn ò yọ kúò nípò aláṣẹ àmọ́ aláṣẹ burúkú lòun aláṣẹ alámòjútó tí ò fẹ́ ná owó lórí obìnrin a kódà wábìmọ̀ àǹfààkú min àmúwálìyìn àti nítorí tí wọ́n ń ná nínú dúkìá wọn ọ bẹ̀rẹ̀ sí náwó lórí ọmọbìnrin kásìkò tó ti bí ìnáwó bàbá yóò sinmi díẹ̀ tọ́ba bọ́ sílé ọkọ ọkọ náà tún máa náwó lé lórí títí tí ó fi kú wọ́n bí mọ́ àǹfààkú min àmúwálè àti nítorí ohun tí wọ́n ná nínú dúkìá wọn a máa náwó lé obìnrin lórí ni. fasọ́ọ̀lì hajj aláwọ̀ wa ní kẹrí obìnrin wa méjì o fasolihat gúrúùpù àkọ́kọ́ nínú àwọn obìnrin òní solihat àwọn obìnrin rere báwo láti mọ obìnrin rere kọ́ni táàtùn àwọn obìnrin rere àwọn làwọn tí ó ń gbọ́rọ̀ sọkọ lẹ́nu àwọn ni àwọn tí wọ́n ń tẹ̀lé àṣẹ wọn kọ́ni wọ́n máa tẹ̀lé àṣẹ ọkọ wọn hafizọ́tún lélẹ́gọ́ ìbì bẹ́ẹ̀ sì ni obìnrin rere wọ́n máa sọ nǹkan níkọ̀kọ̀ bí máa hafizọ lọ àwọn nǹkan tọ́lọ́wọ́n ní kí wọ́n sọ wọ́n máa sọ ìyẹn ni pé obìnrin kò ní jó níbàjẹ́ kò ní kò ní jó ọkọ kò sì onírìn ìyà ok ìròyìn tọ́lọ́mú wá nípa obìnrin rere nìyẹn ẹ jẹ́ nǹkan bí mo ṣe tu sínú Kùránì bí báyìí àwọn ọkùnrin ni òpómúléró fún àwọn obìnrin nítorí pé aláwòsóore àjùlọ fún apá kan wọn apá kan wọn lórí apá kan. àti nítorí ohun tí wọ́n ná nínú dúkìá wọn àwọn obìnrin rere ni àwọn olùtẹ̀lé àṣẹ Allah àti ògìṣẹ́ rẹ̀ lẹ́yìn náà àṣẹ ọkọ àwọn olùṣọ́ ẹ̀tọ́ ọkọ níkọ̀rọ̀ fún wípé Allah ṣọ́ ẹ̀tọ́ tiwọn náà fún wọn lọ́dọ̀ ọkọ wọn so bí mo ṣe tu síbẹ̀ nìyẹn nídàkejì obìnrin burúkú wàláàtì tàkàfùnà nuṣuzahunna. àwọn obìnrin burúkú àwọn tí ẹ̀sìn ń páyà orí kunkun wọn àwọn tẹ̀ ń páyà pé wọn ò ní gbọ́ràn bí irú eré tí àfáà ń tì mọ́lẹ̀ sí lù tó ní ọlọ́run ló ní ká lù wọ́n tí wọ́n bá gbọ́ràn àwọn tí ẹ bá ń páyà orí kunkun orí kunkun stubbornness stubbornness kìkì gbọ́ bọ́kọ ẹ̀ bá sọ fún pé má ṣe báyìí kò ní í gbọ́ kò ní í gbọ́ náà báwo láṣẹ wá kọ̀rẹ́tì obìnrin tí kì í gbọ́ràn báwo láṣẹ ṣàtúnṣe obìnrin tí kì í náà obìnrin tí kì í tẹ̀lé àṣẹ ọkọ rẹ̀ báwo la ṣe fẹ́ kọ̀rẹ́tì ẹ̀. number one fa ìlú hùnà fa ìlú hùnà. ẹ ṣe wáàsí fún wọn tó bá lọ níyàwó tí kì í gbọ́ràn ó pè jókòó ó sì wáàsí fún un ó bá sọ̀rọ̀ níjẹ́ báwọn ó bá sọ̀rọ̀ ìyá alágbájá bó sì ń sì yí ò dáa mo ní kó o mọ̀ lọ àtìgbà tó o lọ náà mo ní kó o ṣe kinní yìí olóòní ṣe òṣìṣẹ́ náà obìnrin tí bá wà ronú ọlọ́run àtìyọnú ọkọ rẹ̀ kì í ṣe bẹ́ẹ̀ tọba máa yá alukurani tó lè fi gbé tó sọ lẹ́sẹ̀ ó ní ọ̀ya sí ibi báyìí nínú kurani tàbí kurani sọ báyìí tọba sì máa ń tó ń tó ọba máa àdísì láti fi gbé ọ̀rọ̀ tó sọ lẹ́sẹ̀ ó mú àdísì ó mú wa fáìlú òun nà ẹ bá wọn sọ̀rọ̀ ẹ sì wá sí fún wọn ìyẹn ni step one ọba sọ̀rọ̀ ni ó sì wá sí fún ni. káwa sọ pé ìwọ gẹ́gẹ́ fún ara rẹ ọmọọyàn bá sọ̀rọ̀ ọmọọyàn bá sọ ọ̀rọ̀ ọmọ wa sì ṣe Ọlọ́run ti wá kí ọ àwọn afa ń bẹ ń lù àwọn afa wọn bẹ ń lù tí wọ́n sì ní halakot alẹ́ ẹ̀lẹ́míyà tí wọ́n ní agbojókòó ìmọ̀ ò mú wá síbẹ̀. Si o lè màmá sọ pé o fẹ́ rí àfa ẹ dákun ọmọbìnrin kì í gbọ́ràn tí n bá ní ọmọ lọ́bì kan ibẹ̀ ni ó lọ àwọn tí mo ní kó mọ̀ bá rìn àwọn ní bá rìn tí n bá sì ní o oúnjẹ fún mi ẹ máa jẹ́ kó jẹ́ ó pẹ́ ọ̀sáka gbogbo ẹ̀ kalẹ̀ àfa ò bá sọ̀rọ̀ tàbí kó sẹ́ǹdì ní question and answer sí àfa àfa ẹ dákun ẹ bá ní túwìtì kìíní yìí bóyá nínú ìjókòó ìdánilẹ́kọ̀ọ́ kó náà fi dára ẹ̀ gbọ́ tàbí nínú prógámù ọ̀rọ̀ ìfẹ́ kò sì jẹ́ kó láǹfààní àti máa gbọ́ so àfọwọ́ bá sọ ọ̀rọ̀ kò ní mọ̀ kóhùn gangan ni wọ́n bá wí torí pé n ti ń ṣe yóò tún máa ṣẹlòmíì ọ̀rọ̀ yẹn yóò lè jẹ́ fáídà tá a mọ̀ àǹfààní bẹ̀ yóò lè pé pérépéré fún gbogbo ẹni tí bá ń ṣerú wà bẹ́ẹ̀. so ìgbésẹ̀ àkọ́kọ́ nìyẹn yálà ó ṣe wáàsí funfun ara rẹ ni yálà àáfàá kan ló bẹ̀ lọ́wọ́ ẹ̀ tí ọba ọba sọ̀rọ̀ tútù ni ìyẹn ni ìgbésẹ̀ àkọ́kọ́ ìyẹn ni ìgbésẹ̀ àkọ́kọ́ lórí ọ̀rọ̀ náà ọba ọba ṣe wáàsí ọba sọ̀rọ̀ títí. àgùntàn ò ká sọ èsì dà lóko rẹ̀ àgùntàn kò pa aṣọ èsì dà kò yí padà àná ń jẹ́ báwọn àbíkẹ́tọ̀ tí ń rágùtàn sọ rí àgùntàn pẹ̀lú aṣọ tuntun ìhun tó wọlé sí náà ni yóò tún bá lọ́dún ẹ̀ yóò tún bá lọ́rùn ẹ̀ lọ́dún yìí. òun bá sọ̀rọ̀ yàtọ̀ sí pé kò pa àtọ̀ sí pé àgùntàn rẹ̀ ò pa so èsì dà ó tún wá dàbí ewé àgbọn kàkà kó dẹ̀ ṣe ló tún le koko sí i a a sì wá ṣe eléyìí sí ọlọ́run o eléyìí tí mo eléyìí tí mo rí gbére nínú àwọn tí ń bẹ́ ń ta a ó sorí kunkun mo bá sọ̀rọ̀ mo tún fọ̀rọ̀ ẹ̀ tó àfáà létí wọ́n tún bá sọ̀rọ̀ Allahu Akbar kí ló kù wàhájúruhùn náà. في المضاجع واهجروهن في المضاجع ohun tó kù n'ipe sí ibùsùn wọn ọ̀rọ̀ pé obìnrin yóò dàbí ẹni pé kò fẹ́ rárá ọ̀ wà ní ò ní bá ṣe ohun ìfẹ́ wàá hùn náà sí ibùsùn rẹ̀ kódà kódà sí pé bẹ́ẹ̀dì kan lẹ ní nígbà náà kì í ṣe kó wọ́n ọmọ sùn lẹ́lẹ̀ fún o wọ́n lọ ra bẹ́ẹ̀dì o má sì gbọ́ o ọ̀ kẹ̀yìn sí ni ọ̀ kẹ̀yìn sí tọ́ba fọ́ọ̀kọ́ ni wò ó má fọ́ọ̀kà mi mo ń ṣe wájú rúwú náà fi lè mọ̀dọ́jìn lọ́wọ́ fún ọ torí òun wò ó kunkun abọ́ sọ̀rọ̀ àfa àtúnbọ̀ sọ̀rọ̀ o ò o ò kó tó jẹ́ kí n kẹ̀yìn sí so kẹ̀yìn sí la wà báyìí ó kẹ̀yìn sí lórí bẹ́ẹ̀dì bọ́bá sì sí wípé bẹ́ẹ̀dì pé méjì ó ti rọrùn parí sùn lórí bẹ́ẹ̀dì tiẹ̀ kó sọ fún pé wá má jẹ́ kí n rí mi o bẹ́ẹ̀dì ẹni kò fọwọ́ mú o ara wa fílímù nìyẹn bọ́bá sí pé bẹ́ẹ̀dì yàrá ọ̀tọ̀ọ̀tọ̀ ló wà ara ẹ̀ náà ni ìwọ sùn yàrá tiẹ̀ kó náà sùn yàrá tiẹ̀ tọ́ba sì retí ẹ tó ò tí ò rí ọ tó náà wàá bọ̀ ọ ní wò ó mi wàá jùrú wú náà fìlì mọ̀dọ́ jíyìn kẹ̀yìn sí la wà ní ìsinyìí o mo kẹ̀yìn sí ọ lọ́wọ́lọ́wọ́ báyìí torí pé mo bọ́ sọ̀rọ̀ ọ̀ gbọ́ tìfẹ́ inú ẹ̀ ló ń ṣe é.